عباد الله أوصيكم وإياي بتقوى الله عز وجل واعلموا أن الأضحية فيها دروس كثيرة وهي إحياء سنة إمام الموحدين إبراهيم الخليل عليه السلام عباد الله اتقوا ربكم واشكروه على ما أنعم عليكم من مشروعية الأضاحي التي تتقربون بها إلى ربكم وتنفقون بها نفائس أموالكم فإن هذه الأضاحي سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام عباد الله اعلموا أن الله تعالى أوحى إلى نبي الله إبراهيم أن يذبح ابنه إسماعيل ثم فداه بكبش عظيم فذبحه بدلا عنه قال الله سبحانه وتعالى وفديناه بذبح عظيم تأملوا عباد الله أن الغاية المنشودة في إحياء هذه السنة ليست مقصورة في الذبح بل تذكير لما قام به سيدنا إبراهيم عليه الصلاة والسلام وجميع أفراد أسرته زوجته هاجر وولده إسماعيل عليهم الصلاة والسلام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 إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين عباد الله اتقوا ربكم واشكروه على ما أنعم عليكم من مشروعية الاعضاء التي تتقربون بها إلى ربكم واعلموا أن التقوى هو أساسه لقوله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عباد الله إن بذل الدراهم في الأضاء أفضل من الصدقة بها وإن الأضحية سنة مؤكدة لمن يقدر عليها فضحوا عن أنفسكم وأهليكم من الزوجات والأولاد ليحصل الأجر للجميع لقول نبيكم محمد صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوم نحر عملا أحب إلى الله من إراقة دم وإنها لتأتي يوم القيامة بقرونها وأظلافها وأشعارها وإن دم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع على الأرض فطيبوا بها نفسا ولقد سئل النبي صلى الله عليه وآله وسلم وقالوا له ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا ما لنا منها قال بكل شعرة حسنة قالوا فالصوف قال بكل شعرة من الصوف حسنة عباد الله إنه من حكم الأضحية التقرب إلى الله تعالى بها وإحياء سنة إمام الموحدين إبراهيم الخليل عليه السلام والتوسعة على الإيال يوم العيد وإشاعة الرحمة بين الفقراء والمساكين وشكر الله تعالى على ما سخر لنا من بهيمة الأنعام لقوله سبحانه وتعالى فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرها لكم لعلكم تشكرون adúpẹ́ fún ọlọ́run ẹtún fi ọpẹ́ fún ọlọ́run ọba tó dá wa adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó gbófin kalẹ̀ tó sì gbé ìlànà kalẹ̀ fún àwọn ẹrú ẹ̀ nínú àánú ọlọ́run lérí wa ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn nǹkan tí a máa ṣe tí ládàá wa yóò fi pọ̀ tí yóò fi kún níwájú ọlọ́run ọlọ́run gbé kalẹ̀ fún àwọn ẹlẹ́sìn islam ọpẹ́ ni fún ọlọ́run ọba oore àwọn ẹlẹ́sìn islam oore wa ń gun orí oore ni láìpẹ́ yìí ó ń la gba àwẹ̀ ramadan eléyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ oore. àti ọ̀pọ̀lọpọ̀ ìbùkún kan bá ní títóbi rẹ̀ ọlọ́run kó má dùn wá níláàdáa ní oṣù náà ní kété tí a parí oṣù Ramadan àti wọ inú oṣù hajj hajj náà nìyí òun náà tún kún fún oore ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ṣe níwọ̀n fún ọlọ́run má ṣe lè wọ̀ wá bákan náà nínú oṣù hajj ọlọ́run tó fi ọ̀pọ̀lọpọ̀ àwọn orí alùbáríkà ó tún fi síbẹ̀ ó fi iléyá àti pípẹran iléyá ó tún fi sínú oṣù yìí fún ẹni tí ó bá láǹfààní láti lọ ṣiṣẹ́ hajj ọlọ́run tún fi ṣe olóore ńlá ó tún fi kalẹ̀ fún wa òun náà ní pípẹran iléyá ẹ rí i pé oore tó pọ̀ lọ́lọ́run ṣe fún àwọn ẹlẹ́sìn Islam kò sígbà kan tí ọlọ́run ò kọ́ dé oore sí wa kò sígbà kan tí ọlọ́run ò fún wa láǹfààní tá a lè fi rí sí àlìjẹ́nà ṣe abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ gbogbo àwọn oore àti àlùbáríkà tí ń bẹ nínú àwọn iṣẹ́ ládàwọ̀n yìí ọlọ́run má ká pàdánù ẹ̀ mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọ sí tọ́ sí àfọlọ́run mo sì jẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrú sìn rẹ̀ ni ọlọ́run bá ní ṣèkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìbẹ̀rù ọlọ́run bá di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin orísun ọlọ́run ká ọlọ́run ní kọ̀kọ̀ ká ọlọ́run ní gbangba a ṣàlàyé fún wa ní kútúbà wa ti jẹ́jọ́ pàtàkì iṣẹ́ hajj àti orí tí ọbẹ̀ ọlọ́run nínú títóbi ẹ̀ abẹ́ ọlọ́run ọba nínú àánú rẹ̀ ọlọ́run má ṣe hajj léèwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o oore tó pọ̀ ó ń bẹ nínú ṣe hajj báàbá tiẹ̀ mọ orí kankan tó ń bẹ ń bẹ ẹnu pànàbí sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj tó ṣe é bó ti tọ́ àti bó ṣe yẹ ànábì ní kò sẹ́sà kan tọ́lọ́run fojú pé yóò ṣe lọ́mọ àlìjẹ́nà lọ. eléyìí náà nìkan ti tó ẹ̀yìn ẹrú sìn ọlọ́run mílíọ̀nsì mélòó lèèyàn fẹ́ fi ra àlìjẹ́nà kò sí iye ná lórí lọ hajj kò sí wàhálà téèyàn ṣe tó pọ̀ lórí pé èèyàn lọ ṣiṣẹ́ hajj ṣùgbọ́n abẹ́lẹ́ ti tóbi rẹ̀ kò ṣe ń rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. a hajj níjẹ̀jọ́ ṣùgbọ́n kó tó di hajj. tá a bá kíyèsí àwọn tí ọlọ́run hajj fún lọ́dún yìí ẹlòmíì ò tí ì mọ rẹ̀ gan báyìí tó kọ́ rẹ̀ sì wà lọ́dọ̀ ọlọ́run pé ìwọ náà ṣe hajj ọdún yìí ọlọ́mọ ṣe lè wọ ẹnìkọ̀ọ̀kan àwọn kan ti ń gbéra ọjọ́ náà ti ń súnmọ́ ọjọ́ àràfà wa. àwọn àlàyé eléyìí tó yẹ ká mọ̀ a ti ṣe díẹ̀ ńbẹ̀ nínú kútúbà tí ó kọjá ṣùgbọ́n wa tí a wà ń lé arípò ṣe pàtàkì ká tètè sọ̀rọ̀ nípa pàtàkì ẹran ọdún léyà ọwọ́ tí a fi mú ẹran ọdún léyà láwùjọ wa lénìí ó kù púpọ̀ káàtó ẹlòmíín bẹ tọ́lọ́ ń fún nígbà láàyè láti lè pẹran ọdún léyà yìí ó lágbára ọlọ́nkun lọ́wọ́ ṣùgbọ́n tí òjò pẹran léyà ó ní pé ilé mẹ̀rẹ́ǹtì lòún gbé àìmọ̀ wọn ara ẹni oníkéèyàn ó máa yálégbé kó wá máa pẹran ọdún léyà ọ̀rọ̀ yìí kò wọlé nínú ẹ̀sìn o kódà kó ṣe pé abẹ́ igi lòún gbé abẹ́ igi níbi tó ń gbé bọ́lọ́n bá ti fún ọ nígbà láàyè tọ́lọ́n bó ọ láti rí ìwọ náà pẹ̀rẹ̀ léyà torí pé odidi ìjọsìn kan ni tí ládàá tó ń bẹ ń bẹ tí ó sì láfiwé abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ kí ọlọ́wọ̀n bá kọ́mọ́sà ìṣẹ́nu rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. ẹ̀yin arúsàn ọlọ́run à ń tẹnumọ́ eléyìí fún wa ọ̀gọ̀ọ̀rọ̀ ládàá ní sọnù máwọn èèyàn lọ́wọ́ lásìkò ọdún léyàwó torí pé ẹni tíyàwó rẹ̀ bímọ tó bímọ ọkùnrin láàrin ọ̀sẹ̀ kan tíyàwó bímọ yìí àṣírí owó ẹran ìkómọ méjì yọmọyọ yọpẹran méjì fọmọkùnrin láàrin ọ̀sẹ̀ kan síra wọn ẹ wá wo iye ọdún kan sọdún kejì àwọn arúgbó ẹran léyà ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ dáadáa ìdí nìkan yẹ pé lọ́kàn tèmi mo gbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fọwọ́ yẹpẹrẹ mú ẹran ọdún iléyà ni ọgọ́rùn èèyàn lọ́lọ́run fún lágbára láti pẹ̀rẹ̀ iléyà ṣùgbọ́n fúdìkà àbídìí mi a kì í kà á kún lẹ́mìí torí pa ara ẹni tí ń sọ pé òun ò lágbára ẹran iléyà ó bímọ ó bíbejì ọkùnrin làwọn méjèèjì ó sì pẹ̀rẹ̀ mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan ìyàwó bímọ lẹ́mìí ọ̀sẹ̀ kan kó tó rí gbọ́keje àṣírí owó yẹn bò nítorí pé ó fọkàn sí ni bọ́ fẹ́ pẹ̀ràn sunna ọmọ rẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá ṣe iléyà kan ìyókù tún di ọdún míì ka iso ṣe oṣù kejì iso su ṣe oṣù odidi ọdún kan kódà béèyàn ń dájọ jama béèyàn ń dá alájọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kódà yìí lé ojoojúmọ́ èèyàn ń dá hundred hundred naira two hundred naira èèyàn ọ̀rẹ́ ran iléyà bóyá nítorí pọ́pọ̀lọpọ̀ wa àmàládá tó ń bẹ́ńbẹ́ kéèyàn pẹ́ kò sí nǹkan tó dùn mọ́ ọlọ́run kò sí iṣẹ́ ládá téèyàn lè ṣe níjọ́ ọdún iléyà yẹn tó tó kéèyàn pẹ́ràn anabi sallallahu wa sallam ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká mọ pàtàkì ẹ̀ ẹ jẹ́ ká fi sọ́kàn kọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga kọ́mọ́ṣẹ́ bò wá láṣìírí ẹ jẹ́ ká lọ mọ àmàdájú wípé àwọn nǹkan tọ́lọ́run ní ká ṣe yìí orí lọ́lọ́run fi ṣe fún wa o ọlọ́run ò lẹ́ran jẹ ọlọ́run ò ní ẹ̀jẹ̀ ẹran mu ṣùgbọ́n ká lè lékún lẹ́sàn ká sì lè lékún lóore níwájú ọlọ́run lọ́lọ́run fi gbé àwọn ìjọsìn yìí ló fi gbé kalẹ̀ fún wa ìyàrúsàn ọlọ́run ìjọsìn yìí ó ìlànà ìjọsìn baba ńlá baba wa anabi Ibrahim aleyhi salatu wa salam anabi Ibrahim yìí orí rẹ̀ ní pípẹran ọdún léyà orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ gbogbo anáà la sì máa ń tó fà á nígbàtí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tí ọlọ́run ọba pa anabi ibrahim tó pa á láṣẹ láti dú ọmọ rẹ̀ ismail àwọn tata máa ń gbọ́ wípé anabi ibrahim aleyhi salatu wa salam wípé jẹ́jẹ́ ipe tọ́lọ́run bá fún un lọ́mọ òun ó sì pa òun ó fi sin lọ́hùn ọ̀rọ̀ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ o ìtàn tá a gbọ́ tó jọ bẹ́ẹ̀ ó ní ìtàn Yorùbá kan tá ń pè ní Olóròǹbí ó jẹ́jẹ́ ọmọ rẹ̀ bóyá èèyàn lọ papọ̀ rárá Ànábì Ibrahim ò jẹ́jẹ́ pé tọ́lọ́run bá fún un lọ́mọ òun ó pa gbogbo ìdáhùn yẹn ń sọ káàkiri ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́nu ọlọ́run sọ bó ṣe rí fún anú al-Qur'an al-Karim anabi Ibrahim aleyhi salatu wa salam àpẹẹrẹ ìgbàgbọ́ lọ́lọ́run ṣe ẹ̀kọ́ tó ń bẹ níbi tó bí iléyá bí ẹran iléyá ṣe pàtàkì tó yìí tá a sì sọ pé pàtàkì ẹ̀kọ́ tó wá ń bẹ níbi ẹran iléyá yẹn ó pàtàkì ju ẹran yẹn ga lọ níta fẹ́ mú jáde ń bẹ̀ ni bẹ́ẹ̀ ẹran yìí ṣe ṣe pàtàkì tó bẹ́ẹ̀ ọba lágbára àti pa èèyàn lẹ́sẹ̀ o ṣùgbọ́n ẹ̀kọ́ tó ń bẹ níbi ilé yàwùn gan-an ó pàtàkì ju ẹran tá a pa nǹkan lọ kí ni ẹ̀kọ́ tó ń bẹ ń bẹ o náà ní ẹ̀kọ́ kéèyàn ó gbà fọlọ́n kéèyàn ó tẹ̀ láṣẹ ọlọ́run kéèyàn ó tẹ̀lé ìfẹ́ ọlọ́run kò sí bí nǹkan ṣe jẹ́ nǹkan tó dùn máyàn tó béèyàn ṣe wulẹ̀ kéèyàn ó nífẹ̀ẹ́ nǹkan kan tó kéèyàn ó ṣetán láti jùúlẹ̀ ní tìtorí tọ́lọ́n nínú ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde nìyí níbi ọdún léa anabi ibrahim aleyhi salatu wa salam amaye ọdún tójú ọmọ fi pọ́n anabi ibrahim aleyhi salatu wa salam anabi ọlọ́run ni ojú ọmọ pọ́n kódà lẹ́yìn ìgbà tó ti lé ní ọmọ eighty years tó ti lé ní eighty years ló tó bí ọmọ Ismail ǹgbà tó bí Ismail yìí ọlọ́run tó pa aláṣẹ pé kó mú kúrò níbi tó wà kó mú lọ ilẹ̀ òkú ibi tí ò sí èèyàn bẹ̀ tí ò sí nǹkan jíjẹ tí ò sí nǹkan múmú bẹ̀ ó mú wọn àti rẹ̀ Hajar ó mú wọn lọ síbẹ̀ ká lọ dúró ń bẹ̀ jama bẹ́ẹ̀ yẹn bá ń wá ọmọ fún àìmọye ọdún tọ́lọ̀ wá jogún ọmọ fún yàn bọ́mọ yẹn ó bá lọ skul gan skul tí ò jìnnà sádùúgbò yàn lọ́mọ yẹn lọ torí pé tó bá lọ tó bá bọ̀ kó lè máa wò ń bẹ̀ ìwọ lọ́ọ́ máa mú lọ ó tún lọ́ọ́ máa mú nǹkan rẹ̀ nítorí pé ojú ọmọ yẹn pọn ọ ṣùgbọ́n bójú ọmọ ṣe pọ́n Ànábì Ibrahim tó yìí àṣẹ tún wá látọ̀dọ̀ Ọlọ́run wípé kó mú ọmọ yìí lọ sí ilẹ̀ òkú ibi tó mú lọ ó jìnnà púpọ̀ kéèyàn ò ní agbègbè ilẹ̀ Palestine kéèyàn wá múyàn láti bẹ̀ lọ sí Mọ́kà ẹ bó ṣe jìnnà síra wọn sí kó lọ́ọ́ fi síbẹ̀ òun àti yẹ hajà bó ṣe fi síbẹ̀ tán Ọlọ́run ní òwúrọ̀ dúró tó bá ti fi wọ́n bẹ̀ tó padà kúrò ńbẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tójú ọmọ sì pọn fún àìmọye ọdún wọ́n tún ní kọ́mọ yẹn mọ́ dúró tì kó tún lọ́ọ́ fọmọ yẹn síbẹ̀ anabi ibrahim aleyhi salatu wa salam kò yí àṣẹ ọlọ́run ọba padà ó mú ọmọ rẹ̀ yìí ó mú lọ sí àyètàwí ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ ẹ wo bí ismail ẹ wo bó ṣe rí lẹ́mí anabi ibrahim sọ̀ǹgbà tọ́lọ́run ọba pàṣẹ fún pé bí mo ṣe fẹ́ nìyí lórí ọmọ yìí anabi ibrahim kò yí àṣẹ ọlọ́run ọba padà gbogbo àwa táwọn múra kìtìkìtì pa fẹ́ pẹran léyà ọlọ́run ló mọ bí ẹran iléyà ẹlòmíì àgbo ẹlòmíì yọ̀fẹ̀ ẹ̀dá tó sílẹ̀ yìí sílẹ̀ ó ti fún wọn lówó kán bò ń lọ Maiduguri àbí kán lọ Chad àbí kán lọ Niger kán lọ gbé wa ǹjẹ́ ajékìfẹ́ tọlọ́hún kó ṣe lórí àwọn ọmọ wa bí ṣé ń tọ́lọ́hún fẹ́ lórí àwọn ọmọ wa tó la fi ń bá àwọn ọmọ yìí lò báyìí anabi Ibrahim tá a fẹ́ kọ́ ṣe yìí tòun ti bí Ibrahim bó ṣe jẹ́ ojú ẹ̀ bó ṣe jẹ́ ẹ̀mí ẹ̀ ìgbà táṣẹ tọ́lọ́run dé ó jọwọ́lẹ̀ fún tọ́lọ́run fẹ́ kò sì ṣàfihàn pé kò tẹ́ ọ lọ́rùn ó mú Ibrahim ó mú Ismail ó mú ìgbà tó Ibrahim aleyhi salatu wa salam ó fi Hajar sáàyè yìí èyí tí ṣe yàwó ẹ̀ ó ìwọ̀nba èso dàbínù tó yẹ pé téèyàn bá lè yóò jẹ láàrin ọjọ́ méjì yóò jẹ tán ó fún ó tún wá fún ní omi díẹ̀ ó fi Ibrahim bá pẹ̀yìn rà ó bá ń lọ arábìnrin wá ń ibrahim ni ya ibrahim ó ní mi ibrahim èyí tó ṣe yìí bí ló pa ọ́ láṣẹ kó o ṣe bẹ́ẹ̀ anabi ibrahim ò dá lóhùn ibrahim tó ń lọ obìnrin yìí tún pé anabi ibrahim ò fèsì gbà tó délé kẹta arábìnrin yìí tún pé pé ya ibrahim allahu amaraka bihada onírẹ ibrahim èyí tó o ṣe yìí sọlọ ló pa ọ́ láṣẹ anabi ibrahim wá wẹ̀yìn ó wá ní naam bẹ́ẹ̀ ni kì í ṣe pé ọkàn mi le tó bẹ́ẹ̀ mi sì ṣe kà ṣùgbọ́n aṣọ ọlọ́run ni ó ní idan láàyò dọ̀ ìyàwó náà arábìnrin yìí wá fèsì pé tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kára rè ọlọ́run ò ní fi wálẹ̀ ó sì kò bá tẹ̀lé anábì Ibrahim mọ́ ẹ̀kọ́ tó pọ̀ wà ń ìwọ ẹ̀kọ́ tó ń bẹ níbi tó bí iléyà yẹn ó pàtàkì ju ẹran gan lọ bẹ́ẹ̀ náà yẹn ṣe pàtàkì tó. ṣé bó o béèrè nǹkan lọ́wọ́ ọkọ ọkọ lágbára àti fún ọ lọ lọ́sọ̀ọ́ ọmọ lọ́rùn lóní òní lọ bí iṣẹ́ tọkọ sì ń bẹ ọ pé mọ́tò àṣírí òun kò sí ní pé àṣírí òun gan ni yóò tú lẹ́nu o sì ti fún wa lówó kábọ̀ ẹran iléyàwó kí láǹfààní ẹran tó ń pa obìnrin kan ò ní ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ obìnrin kan ò ní gbà fọlọ́run látara ọkọ ẹ̀ bọ́kọ ẹ̀ ṣe má àfi kóríire kó jẹ́ tóbìnrin òun kóbìnrin yìí ó tún kóríire bá ọ̀pọ̀ èèyàn kì fún tọmọ tiẹ̀ nìkan èèyàn ni ó tún látara obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo ayé ṣe látara ìyá wa arábìnrin yìí padà sẹ́yìn ìgbà Ibrahim wá wú ọ̀kan tí ò rí mọ́ wá dúró lórí òkè torí pé mọ́kà nígbà náà aṣọ òkúta ní gbogbo ẹ̀ ọwọ́ ni rọ́b èrè ọlọ́run ọba rọ́bánà inni askantu min dhurriyati biwadin gairi dhi zar'in inda baytikal muharram liyuqimu as-salah waj'al af'idatan minan nasi tahwi ilayhim warzuqhum min ath la'allahum yashkurun ó ní ọlọ́run nítorí kí n ṣe mo ti ṣe ti mú àwọn kan nínú àwọn ará ilé mi torí pé sáárá òun bẹ lọ́hùn kò mú un wá mo má wọn apá kan wá nú àwọn ará ilé mi mo mú wọn wá síbi tó ní kí n mú wọn wá ṣùgbọ́n ibi tó ní mú wọn wá yìí gẹ́rà dí zari'in ibi tó ibi tó máa gbin nǹkan síbẹ̀ nǹkan ò léwu kò sómi ńbẹ̀ kò sí èèyàn kankan ńbẹ̀ kódà tó súnmọ́ ni kẹ́ran kó búburú kó pààyàn jẹ́ ńbẹ̀ gbogbo ẹlẹ́mí náà rí ṣùgbọ́n àṣẹ rẹ̀ mo tẹ̀lé mo fi àwọn ará ilé mi síbẹ̀ lè kí musọ́lá kálí wàá máa sìn wọ́n ọlọ́run nítorí sọ pé wọ́n máa ṣe nìyẹn ṣùgbọ́n mo ń tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ ọlọ́run mo ti ṣe tiẹ̀ ṣùgbọ́n waj'al af'idatan minan nas tahwi ilayhim ibí yìí kò sí nǹkan tó lè attract èèyàn láti wá síbẹ̀ ṣé ọmọ pé bòmí ń bẹ bóyá omi bá wà ń bẹ̀ àwọn tá ń da ẹran wọ́n lè máa da ẹran wá síbẹ̀ kẹran wọ́n lè máa mú bóyá tí bá gbé nǹkan síbẹ̀ nǹkan lè da àwọn tó dágbẹ̀ wọ́n lè kó wá bẹ̀ kí wọ́n máa dákun bẹ̀ kò sí kankan tó jọ bẹ́ẹ̀ àná Ibrahim wa ń bẹ lọ́run pé rẹ̀ ọlọ́run ìwọ náà ló ṣe bẹ̀ yẹn bó ṣe ṣe ṣùgbọ́n sọ di ibi tí gbogbo ẹ̀mí àwọn èèyàn ó máa fà sí tí mo fẹ́ nù nígbà tó náà ti ṣe tọ́lọ́run ntí ń béèrè yẹn lọ́dọ̀ àwọn ẹ̀dá impossibility ni ṣùgbọ́n kò sí impossibility lọ́dọ̀ ọlọ́run kò sí tí ò ṣe ṣe tí wọ́n bá ti ṣe tiẹ̀ wá tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ẹ̀ kódà kó ṣe pé nǹkan yìí ò ṣe é ṣe lọ́dọ̀ èèyàn kò sí tí ò ṣe ṣe lọ́dọ̀ ọlọ́run ó ní ibi yìí ilẹ̀ òkú ni ṣùgbọ́n sọ di ibi tí ẹ̀mí àwọn èèyàn ó máa fàmà warzuquhum mina thamarat tó wá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ èso tó de pé èso tí a lè rí nílẹ̀ ọlọ́ràá kàn máa rí níbẹ̀ kí wọ́n lè máa dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọba àdúrà tánà Ibrahim ṣe lélẹ̀ jama ṣé ajára sóforí gbàdúrà ọkọ rẹ̀ àbí òforí gbà bàbá lọ sọmọ Ibrahim lọ́rùn jọ náà wípé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ o ò lè fi wàhálà ẹbí o àjọ máa lọ náà ni ara maka ọ̀rọ̀ wọn ò lè rí bó ṣe rí lẹ́nu o maka táwa náà sókòrò bá a fẹ́ lọ kò lè jẹ́ bó ṣe jẹ́ lẹ́nì ẹ wo àlùbáríkà tó bá a yé látara obìnrin tó gbọ́dọ̀ sọkọ lẹ́nu látara obìnrin tó tẹ̀ láṣẹ ọkọ nígbà ìṣòro nígbà ìnira àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ nìyí o kì í ṣe bẹ́ẹ̀ ránlé yáṣẹ́ tóbi tó. anabi ibrahim aleyhi salatu wa salam ó pẹ̀yìndà ó lọ bẹ́ẹ̀ hajar ó ti jẹ dàbínú tán ó ti jẹ èso tán ó ti mumi tán kòró jẹjẹ omi ti gbẹ nínú ọmú ẹ̀ kò sí omi tí ọmọ mu lọ́mọ ẹ̀ ọmọ yìí wá ń ó wá ń pò ká kú ìbànújẹ́ wá bá Hajar ó wá ń sáré lọ síwájú bẹ́ẹ̀ yóò tiẹ̀ rí èèyàn kan tó ṣèṣì kọjá ó pariwo kò rí èèyàn kankan ó tún sá padà ó tún wá wo ọmọ yẹn ó sáré pọ̀ ọmọ yẹn ó ń sàn ju àwọn tàbá yẹn ó tún sáré sí àmàkà bí ama kò ní ìwú kó máa rí ọmọ yẹn kò sì sí ní tó lè ṣe yóò tún sá lọ yóò tún sáré padà yóò wá wò yóò tún sá lọ yóò tún padà yóò wá wò ó wá sá eré yẹn bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje ṣé ẹ rí eré tó sá lẹ́ẹ̀méje yẹn òun lọ padà di Sàfà àti Marwa lẹ́nu ibi tó ti sáhun ibẹ̀ náà láti máa ń sá Sàfà àti Marwa lẹ́nu lóòótọ́ pọ́rọ̀ Islam ó wà realistic gbogbo ń tàn sọ islam pé odó maka ìwọ ní orí ń ṣùgbọ́n mi ń bẹ tó yẹ pé o ò lè rí gbogbo ń tàn sọ yìí ó rí ń tó bá débẹ̀ ọlọ́mọ ṣe lè wọ ẹnì keje wa. ìgbà tó dé lẹ́ẹ̀keje ó bá bá Ismail omi bá ń sun bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà ó pọ̀ lórí ọ̀rọ̀ omi yìí ó ń bẹ́ẹ̀ náà àwọn tómi bẹ̀rẹ̀ sí ní sun bẹ̀. ẹ̀gbọ́n ọ̀rọ̀ mi sọ wípé malaku jibiri lọ́lọ́ ni ó yá lóòótọ́ ilé òkó níbẹ̀ yẹn kò sí kàn dátẹ́ ilé gbẹ́bẹ̀ tómi lè jáde desert ni bẹ́ẹ̀ gbẹ́ bó òkò lómi ò lè sí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́ọ̀ ni màlẹ́kà jibiri lọ́ọ́ kọ́wọ́ bọ́lẹ̀ kómi ó jáde ń omi yẹn nígbà tí wa sáré tó dé omi ara rẹ̀ bàyà láti ọdún náà iṣẹ́ tí ń ṣe yẹn ó ń ṣe dòní olónìí anabi sallallahu alayhi wa sallam anabi ni ma o zemzem lè máa ṣòro ìbàlá anabi lomi zemzem gbogbo tó bá mú fún náà ni àfọwọ́ abdullahi ọmọ mas'ud radiyallahu anhu tó bá ti débi omi zemzem ó ládùú àbí mẹ́ta àbí mẹ́rin kan tí màá ṣe tó bá ti fẹ́ mu yóò ní allahumma inni as'aluka ilman nafi'a kí n tó mú mi ọlọ́run ìmọ̀ tó wúlò ọlọ́run fún mi wa rizqan wasi'a arísìkì tó buhaya tó gbáàyè ọlọ́run ṣe fún mi wàṣífà min kulli da ìwòsàn níbi gbogbo àárẹ̀ ọlọ́run ṣe ìwòsàn mi yóò wá mú omi yẹn nìyẹn túmọ̀ sí pé omi zemzem kò sí ń tẹ́ dojú ẹ̀kọ́ tí ò ṣiṣẹ́ fún látara àlùbáríkà kí ni obìnrin tó gbọ́rọ̀ sí ọkọ ẹlẹ́nu nínú tàlẹ́ kò sí ẹnìkan tó lè sọ wípé kí ló fa omi zemzem tí kì í bá ṣe ìyá wa hajar ẹnìkan ò ní tijú ọlọ́run máa fa rẹ̀ lára ẹnìkan ò ní tijú ọlọ́run mọ́ òbí tó bí lára ẹnìkan ò ní tijú ọlọ́run mọ́ ọkọ ẹ̀ lára àfikọ́ ọlọ́run bó tijú onítọ̀nà ẹ wo tọ́lọ́run ṣe fún ajá o nílé òkú ò ò sí nǹkan ó wá wà ń bẹ bẹ́ẹ̀ fún àìmọye ìgbà nígbà tó yá àwọn ènìyàn kan wọ́n wá rí ẹyẹ. E ẹyẹ kan wá ń fò lọ́ọ̀kan àwọn tí wọ́n ń daran kọjá lọ́nà tó jìn wọ́n wá rí ẹyẹ kan nínú àṣà wọn sì nìyí ibi tán bá ti rẹ́ ẹyẹ yẹn omi ò jìnnà síbẹ̀ ìyẹn wá ń ṣe àwọn èèyàn wọ̀nyí lè mọ̀ pé àṣẹ ah, máa kọjá ń bì yìí kò sómi omi kò ní sómi ń bì wọ́n ẹ̀ má ti sọ ẹja trace ẹyẹ yìí ìgbà tí wọ́n trace ẹ̀ wọ́n bá bá Hajar àti Ismail wọ́n bá wọn bẹ̀ wọ́n bómi bẹ̀ wọ́n ní àá ah, ah, omi ò síbi tẹ́lẹ̀ kódà àwọn èèyàn bíi ó wá ṣàlàyé bó ṣe jẹ́ ni ó dáa jẹ́ káwọn ó kó àwọn ẹranko àwọn wá àwọn ẹran táwọn ń sìn kán wá máa mú bí káwọn máa lọ Hajar wa ni òun ò ní fún yín lómi conditions méjì ni condition alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ wá máa kó ẹran yín kó máa mú mi bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ìbílẹ̀ máa lọ tẹ́ ẹ bá lọ ìbí máa dúró ẹlẹ́ẹ̀kejì èmi ni mo lomi ẹ̀ nígbà lọ́wọ́ mi o wọ́n làwọn fara mọ́ bí wọ́n ṣe ń lọ nìyẹn wọ́n wá ń dúró bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀dó síbẹ̀ ihun tó sọ mọ́kàdé ní ti mọ́kàdá lẹ́nu nìyẹn àlùbáríkà kí ni obìnrin tó gbọ́dọ̀ sọkọ ẹ bọ́bá sátẹ̀lì lẹ́yìn ìjọ náà pé òun ò ní dúró kò sí tí Ibrahim Mose ṣe yóò pa ni tọ́ba lòun ò dúró yóò tẹ̀lé padà náà ni so ìwé obìnrin ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn o ẹ̀ẹ́n nìkan ẹ̀ tí kò máa ṣe sùúrù sáàni o máa ṣe sùúrù lé ọkọ ẹni ẹ̀ sùúrù sùúrù náà ni sùúrù ti wá dópin irọ́ sùúrù yìí dópin kò lè dópin ara bó ti wọlé kò yà ní tóni kó lóun kó ṣàánú wa. lẹ́yìn eléyìí wọ́n wá ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ti wá àwọn ìran júrúhùn wọ́n ti tẹ̀dó síbẹ̀ wọ́n ń gbé bẹ̀ àwọn ìran gan àwọn ìran tó wá bẹ̀ ń àwọn ni wọ́n ń sọ èdè lárúbáwá anabi ibrahim ò sọ èdè lárúbáwá ṣùgbọ́n èdè tí ń sọ ó súnmọ́ lárúbáwá ṣùgbọ́n kì í ṣe ti lárúbáwá lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí òun ni anabi ismail ló ti kọ́ èdè lárúbáwá ó fẹ́ nínú wọn ibẹ̀ ló ti kọ́ fẹ́yàwó àkọ́kọ́ tó fẹ́ ká tó lọ bí ìtàn yìí kì í ṣe bí ìtàn la lọ gbàtí anabi ismail ọlọ́run falama balaga ma'ahu sa'i ìgbà tó ti di ọmọ tó tó ránṣẹ́ tó ti di gìrìpá tó ti di géńdé téèyàn ó rí téèyàn ó ní alihamudulilayi ọmọ yìí ó tó ránṣẹ́ anabi ibrahim bá sùn ó bá lálà àlá anabi ibrahim ńlá òun náà ni pé òun lálà pé òun ń du ọmọ òun ismail bó ṣe wáyé nìyẹn kì í ṣe pé jẹ́jẹ́ àwọn ànábì ọlọ́run sì ní tán bá ti lálàá ìtọ́lọ́run fẹ́ kó wọ́n ṣe nìyẹn ànábì ọlọ́run yìí lálẹ́ èṣù eh, èṣù ni àlágọ̀ aláìgọ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ìtàn bá ti rí yẹn ìtọ́lọ́run fẹ́ kó wọ́n ṣe náà nìyẹn ànábì Ibrahim aleyhisalatu wasalam bó ṣe di àárọ̀ ọjọ́ kejì ó sì múra ó bá gba ibi àkọ́kọ́ òun ó gbàbẹ̀ lọ gbà débẹ̀ Hajar ẹ ti wá tipẹ́ kọ́mọ́bìnrin ṣé ẹ bá mú nǹkan wá ni ẹ wo àdánwò ṣé ẹ màgbé yóò pé bóyá ọtí ẹ bá òun mú nǹkan wá ó tọ́jú ẹ̀ ó ṣe lálejò kílẹ̀ a bá mú wá ọlọ́run náà ló tún rán mi sí ọ ọlọ́run ní Ismail ńkọ ó ní ó ti dọ́mọkùnrin ọlọ́run ní ká dù ká fi sin lọ ìyá rẹ̀ ní pétọ̀ tó bá jẹ́ pé ntọ́lọ́ ń sọ náà òun náà ló fún wa òun ti gbà fọlọ́ náà ni ẹ tún wọ àdánwò kejì ó ní ṣùgbọ́n ẹ sọ fún ọmọ náà o anabi ibrahim aleyhi salatu wa salam ó pe ismail náà ó ní ìrẹ ọmọ mi inni arọ filimanam anni afbahuk ní tí mo rí lójú oorun ni pé ọlọ́run ní ń dùn kí n fi sin lọ ọmọ wa ní ya abati ìrẹ bàbá mi dáadáa ìrẹ bàbá mi onínúure ìwọ bàbá mi ọ̀wọ́n ìfún alimọ̀ tó ọmọ ẹ wo tó fi ròyìn bàbá ẹ kò pín níkà bó ṣe wọ ni bàbá ni wọ́n kọ́ dú bàbá ni ọkọ lọ ìfún alimọ̀ tó ọmọ onírẹ̀ bàbá mi gbogbo ntọ́lọ̀ ń bá pọ̀ láṣẹ ni kò ṣe sàtẹ̀júdù ni insha allah mina sọ́bìrín ó rí mi lẹ́ni tó yẹ pé a ah, máa ṣe ìfaradà máa sì ní àmúmára lórí pé kó o lo òfin ọlọ́run lórí mi subhanallah ẹ wo ìdílé anabi ibrahim ẹ wo bàbá ẹ wo ọmọ ẹ sì wo ìyàwó jama èyí ló ṣe kókó kì í ṣe iye màálù tá a pa kì í ṣe bágbò yẹn ṣe tóbi tó ìwọ ọmọ tó ṣe pé bàbá òòrò owó skul rẹ san gbà míì bàbá lè sọ pé ìwọ ọmọ ò ní ṣe wàhíkì lọ́dún yìí ṣe sùúrù lọ́dún tí ń bọ̀ kò sówó náà sáni ìjàlẹ̀ yóò ní wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ kí bí òun fún gan àwọn bàbá gidi wà ń ta tí wọ́n ná billions of naira lórí ọmọ wọn bàbá rádaràda bàbá tí ò wúlò ṣebí tí wọ́n sọ sí bàbá mi kò tí ì sọ pé òun fẹ́ du ọ ẹ wo ẹni tí bàbá rẹ lóun fẹ́ du ó tún bẹ̀rẹ̀ sí sọ pé bàbá mi dáadáa bàbá mi ọ̀wọ́n ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ nípa ìdílé anabi ibrahim aleyhi salatu wa salam ẹ̀kọ́ yìí ló bí iléyà kì í ṣe pé ẹran jíjẹ yẹn gan-an òun ló bí ẹ̀kọ́ tó wà ń yìí lọ́lọ́run fẹ́ dè mọ́lẹ̀ tó fi ní a máa pẹran bóyá tá a bá ń pẹran yẹn yóò máa rán wa létí ẹ̀kọ́ tó ń bẹ níbi ọdún léyà abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الأضحية يقرن حكمها بالاستطاعة فمن لم يستطع فلا عليه شيء لأن الله رؤوف رحيم بعباده ولا يكلف نفسا إلا ما آتاها ولقد جاء في الحديث أن النبي صلى الله عليه وسلم ضحى عن جميع جميع الأمة أي من عجز عن الأضحية من المسلمين سيناله أجر المضحين وذلك لأن النبي صلى الله عليه وسلم عند ذبحه لهذا قبشين قال اللهم هذا عني وعمن لم يضحي من أمتي عباد الله اعلموا أن العلماء اختلفوا في الأفضل من الأنعام الأضحية فذهب الجمهور خلافا لمالك إلى أفضل الضحايا الإبل ثم البقر ثم الغنم ومما استدلوا به قوله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة قصر الجمعة ثم راها فكأنما قرب بدنا ومن راها في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راها في الساعة الثالثة فكأنما قرب قبشا عقرا وقال المالكية أفضلها البقرة ثم الإبل نظرا لطيب اللحم ولأن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين واستدلوا بقوله تعالى وفديناه بذبح عظيم والأظهر والله أعلم الأول ويجوز مشاركة سبعة أشخاص في البقرة والإبل كما جاء في الأثر ويستحب من الأنعام الذكر والعفراء منها وهو الأبيض الخالص البياض وكل هذا عباد الله من باب الأفضلية حيث يجوز الأنثى للأضحية أيا لونا كان عباد الله إنه من السنة لمن أراد أن يضحي عدم تقليم الأظفار والأخذ من من الشعر إذا استحل ذو الحجة لقوله صلى الله عليه وسلم عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال إذا دخلت إذا خلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا وإياكم وإياكم من إيذاء الأنعام كما يفعل ذلك بعض الجهلة من المسلمين كمسابقة المصورة والمناطعة بين الكبشين وذلك حرام شرعا وعقلا لقوله صلى الله عليه وسلم لعن الله من مثل بالحيوان وقوله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وإياكم والرياء والسمعة في أضحيتكم لعلكم تفلحون ادق فوالون أترى كيولون أتجاري فو ẹrú sìn àlàyé lọ́rùn ọlọ́run a ṣàlàyé fún wa pé ọ̀rọ̀ tó kù púpọ̀ káàtó òun ká ní àlàyé lọ́rùn ànábì ọ̀rọ̀ yóò dáa ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ wípé ẹ̀yọ̀ǹbo àlàyé lọ́rùn ànábì orí ànábì ò gbé o kì í ṣèròyìn ànábì o bàbá ipá ànábì ló láyé ló lọ́rùn ewu wá ní tọ́lọ́ mọ́ ewu ọlọ́run ni má njẹ́ ò tó bá yẹn wọ́n sọ lójú ayé ànábì ànábì yẹ o ẹnìkan ní bọ́lọ̀ ń bá fẹ́ bá ànábì bá fẹ́ ànábì rárá bọ́lọ̀ nìkan bá fẹ́ ni o gbogbo àwọn tá a máa ń sọ pé alayé láìrun ànábì ẹ sọ fún wọn ọlọ́run ni alayé lọ́run ànábì ni ẹni tọ́lọ́run rán sáyé lójíṣẹ́ kọ́ wa tọ́ wa sọ́nà kì í ṣàlàyé lọ́run o kò dá nǹkan kan ní àfi tọ́lọ́run bá ní kó ba nabi sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba ṣe níkẹ́ fún gbogbo àgbáńlá yìí ẹ̀yin arúsàn ọlọ́run àlàyé nípa ọ̀rọ̀ ọdún léyà ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀lára mẹ́nu bá díẹ̀ díẹ̀ náà ó ti tó fún gbogbo àwa tí ọlọ́run ọba tó ṣe wá ní ọ̀jọ̀gbọ́n tó ṣiṣẹ́ lórí ìyàwó ẹ̀ so ṣiṣẹ́ lórí àwọn ọmọ tó bí kalẹ̀ wo bí Ismail bó ṣe rí lẹ́ni anabi Ibrahim ọmọ tí ò bí kankan tó tún wá pẹ́ kó tó bí ọlọ́run wá ní ọlọ́dún kò sì ronú lẹ́ẹ̀mejì ó sì fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba tó bá ti rí pé èèyàn gbà fóun oore lọ́lọ́run máa ń fi kẹ́yìn ẹ̀ fonítàn làwọn àgbàlagbà fi sọ wípé àti bọ́lọ̀ ń dúró ló ṣòro ṣùgbọ́n àti ráṣe àrànṣe ọlọ́run rọrùn ni ẹ wá wo oore tọ́lọ́run sí fànàbí Ibrahim alayhi salatu wa sallam kò tún fẹ́ẹ́ sí lẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa sallam bánàbí ṣe tó náà nínú àrọmọdọ́mọ rẹ̀ náà ni kò parí gbogbo ntọ́ mọ́ bá ní bàbá náà lónìí ọlọ́run sọ̀rọ̀ fànàbí Ibrahim púpọ̀ lóòótọ́ pé tá a bá ń sàṣàlátù á Allahumma salli ala Muhammadin kama sallaita ala Ibrahim a dákọ̀ ànábì mẹ́sì ju ànábì ibrahim nìkan lọ pé ọlọ́run bá a sàṣàlátù fún ànábì bó o ṣe ṣe fún ibrahim a ṣe dákọ̀ ànábì mi kò sí di tọrọ ibrahim. àtọ̀mẹ́ wọ́n rẹ́rìn padà sílé inú wọn dùn gbogbo ẹnikẹ́ni tó bá ti pàtàkì tọlọ́run tó tẹ̀lé òfin ọlọ́run bó ti wulẹ̀ kó lé lára rẹ tó tó tẹ̀lé lórí ara rẹ lórí ìyàwó ẹ lórí àwọn ọmọ tó bí kẹ́nìtàn kó lọ wo àtúbọ̀tán tọ́lọ́hún ó ṣe fún nínú ìdílé ṣùgbọ́n nínú tó ń ṣe nílé ìmàlẹ́ ni pọ́npọ́ la yọ ti ẹ̀sìn nínú ilé wa lẹ́nu ayọ pọ́npọ́ ayọ ti ẹ̀sìn nínú ilé wa wọ́n fi àwòrán ìròyìn kan sórí social media ló fi jẹ́ pé à ń kìlọ̀ fún gbogbo àwọn òbí tá a gbé fóònù ńláńlá lé àwọn ọmọ wa lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tọ́ra ra fóònù ńlá fọ́mọ tó ń rí fóònù yẹn lọ́wọ́ ọmọ rẹ̀ tó sì tó fíìlì wípé ewu ló gbélé lọ́wọ́ àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni tọ́ra ọkọ̀ tuntun tó wàá fún ọmọ rẹ̀ ní kọ́kọ́rọ́ ọkọ̀ gbé ọkọ̀ yìí lọ sọ́jà sí ẹ̀ mọ̀ pé ẹni tó mọkọ̀ wà gan tí ó bá kọjá láàrin ọjà yóò farabalẹ̀ ọmọ tí ó wá kọ́ ọkọ̀ ẹni kó gbé lọ sọ́jà bí ó pààyàn yóò parẹ́ èèyàn kọ́ ọmọ bí wọ́n ṣe wa ọkọ̀ ni kó tó di pé ẹ fi kọ́kọ́rọ́ rẹ lọ́wọ́ aburú tó ń bẹ nínú social media ó ju dáadáa bẹ lọ́wọ́ ṣùgbọ́n ṣètò ọ̀nà jẹ́ kínní yóò fúyẹ́ lójú wa lẹ́nìí ṣùgbọ́n ẹni tọ́lọ́ ń bá ní kó yé oko òrìrì ká tó mọ consequence ẹ̀ ká tó mọ ipa ẹ̀ nǹkan ti bàjẹ́ jìnnà ọmọbìnrin kan ó ń keep boyfriend lórí facebook ẹ̀wọ̀n kan facebook boyfriend lẹ́ni ẹ̀ ń rí àwọn báyìí rí ọmọ rẹ lè ní ẹgbẹ̀rún boyfriend nínú yàrá rẹ tó bá ti gbé fóònù yẹn lọ́wọ́ bọ́fẹ́ yan èèbó lọ́rẹ̀ẹ́ yóò yàn bọ́fẹ́ yan ẹ̀ tí èsì lárúbáwá gan wọ́n befriend ara wọn nísìn ẹni yìí wọ́n wá ń befriend ara wọn befriend ara wọn débi wípé wọ́n wá ní kọ́ ọmọbìnrin yìí ó sì fún ní description ibi tó ń wà kọ́ wà ń wà ọmọbìnrin yìí wá wá wá mo rò pé ọmọbìnrin yìí ọmọ olówó ni ó gbé ọkọ̀ ó gbé wá arákùnrin yìí tó ní ìdílára ọmọbìnrin gba ọkọ ó sì gba ẹ̀ irú ọmọ yẹn òkùsì ní dágbére ilé pébi tó ń lọ rè bó ṣe dé ó sì wọlé arákùnrin yẹn sì mú àdá ó sì ṣá wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ó pa ó wá kó sínú ọ̀rá sákàsákà ọkọ̀ náà ló fi lọ sọ pùtùpùtù rẹ̀ ló fi lọ sọ́nà ibi táṣìírí ti tú ni jama táṣìírí ò bá tú wọ́n máa wá kiri náà wọn ni ó jáde lé ó gbọ́kọ̀ jáde níbo ló ti kan orí fóònù ọwọ́ ẹ̀yẹn náà níbi fóònù yẹn náà ìdí nìyí tó fi dá wípé báwo ṣe máa sọ́nà láti ń sọ yìí o ẹ bá àsọpọ̀ àlájú ọ̀tẹ̀ wà ṣùgbọ́n àwọn òfin yọ wípé n tí wọ́n mọ̀ nípa fóònù gan àwa dáadáa bẹ̀ òun la need aburú tó pọ̀ ń bẹ̀ identify pé aburú bẹ̀rẹ̀ aburú bẹ̀rẹ̀ aburú bẹ̀rẹ̀ lé ẹ̀yin arúsàn ọlọ́run anabi Ibrahim ṣe ṣe anabi Ibrahim ní òfin parẹ́ kì í ṣe pé ìdílé yìí nìkan ló bá gbogbo ayé ọlọ́run ní bá a sì ṣe máa ṣe fún gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́run náà nìyí ẹ máa wò dílé mi tó bá ṣe tọ́lọ́run oríire tí ọba dílé òun ọlọ́run lọ́mọ iye èèyàn tí ó ṣòro látara dílé òun ṣùgbọ́n tẹ bá lọ wò dílé òun dáadáa ẹ lọ wo ìyá tó wà ń bẹ ẹ lọ wo bàbá tó wà ń bẹ ẹ lọ wo àwọn ọmọ tó wà ń bẹ kọ́lọ́run bá kó ṣe ìdílé wa ní ìdílé tí òkú rẹ̀ bá wọlé ayé gbogbo àwọn ànábì ọlọ́run lè lára ànábì Ibrahim gbogbo wọn ti yà bẹ́ẹ̀ bá kì wọ́n kì wọ́n kì wọ́n ẹ kì í dára Ibrahim tẹ́ bá ti mú anabi Noah gbogbo àwọn yẹn kúrò látòrí Ibrahim sísàlẹ̀ ẹ kì wọ́n kan anabi Ibrahim ẹ wo àwọn tó jáde lára anabi Muhammad ara ẹni anabi Musa anabi Isa gbogbo wọn àrọmọdọ́mọ anabi Ibrahim aleyhi salatu wa sallam ìdílé wo ló ń lálùbáríkà láyé tó tó ìdílé anabi Ibrahim kò sí ìdá anabi Ibrahim ṣe yẹn káwa náà dì mú o ìyẹn ni ká dìmú ẹlòmíì lójú ayé rẹ̀ bá ẹ̀sìn sì tán nínú ilé ẹ̀ kò sì rí sí nǹkan tí ò dá after all gbogbo àwọn ọmọ ọ̀hún US náà wà báyìí ìgbà yẹn ń kọ́ wọ́n lọ́ lo òkìrùn ọlọ́wà ní US kí ló ń ṣe ń bẹ̀ wọ́n lọ́ máa rí obìnrin olùjáàmù ọlọ́wà ní Unilag ẹ̀hẹ́n ìgbà yẹn ń kọ́ olóhùn ṣe medicine ní Harvard University ní US ìgbà yẹn ń kọ́ kí ni ìwúlò yẹn kí ni ìwúlò ẹ̀ orí ibú lórí orí ibú ni ẹ jẹ́ ká wo àríkọ́ṣe dáadáa nínú ìdílé Ibrahim ilé ìlú lè táyé ṣe ìgbà yẹn ní ìdílé wa lè wúlò fáyé àìmọye ìdílé rárára tó ń ba ayé jẹ́ tó kún tàlẹ́ nù gbogbo àwọn tó ń náà ṣe bí ìdílé kan ló produce wọn gbogbo àwọn tó ń ṣe yahoo yahoo káàkiri ṣe báwọn kan ló bí wọn gbogbo àwọn tó ń dáná tí wọ́n ń pa àwọn èèyàn kiri ṣèbí ìdílé kan náà ló produce àwọn náà ẹ lọ wọ àwọn ìyá wọn ẹ àwọn bàbá wọn rádaràda tí wọ́n produce sáyé ẹ̀kọ́ lélẹ́yìí fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí iléyà ń bọ̀ iléyà ń bọ̀ ọlọ́njọ́ bá aláyà tà láfíà ẹran tá a fẹ́ pa ń bẹ̀ kọ́ ló pàtàkì o ẹ̀kọ́ tó ń bẹ lára anabi ibrahim àti ìdílé ẹ̀ òní tó ṣe pàtàkì ẹran iléyà ẹ̀yìn arúsàn ọlọ́run súnà tí wọ́n kan pa máa ni o fún gbogbo ẹni tọ́lọ́run bá fún lágbára wọ́n kan pa máa pé ká pa fún gbogbo ẹni tọ́lọ́run bá fún lágbára sùmọ́tẹ́yìn bá wá gbé síwájú tó gbé sẹ́yìn tágbára ò sí. Si wọn ò ní kó o jẹ gbèsè o ló fi jẹ́ pé tí iléyà bá ti ń bọ̀ báyìí ẹni tó bá lágbò kó sá so àgbo ẹ̀ mọ́lẹ̀ o kó so mọ́lẹ̀ torí báwọn èèyàn kan ń bẹ ẹ bá rí ẹlòmíràn bá máa ro àgbò kan àpò tí rágbò yẹn àgbò òun èsì ọba gùntàn lọ ó ṣe dámà àti nǹkan bó ló ṣe rí lẹ́sìn un ṣébí àná ló ṣe rí sìn òun ti kíní pupa dúdú kan wà ń bí mú ẹ àgbàlagbò ló mú èyí pọ̀ dáadáa àwọn èèyàn kan máa ń ṣe báyìí yọba dé àgbo mọ́lẹ̀ kò ní yọ lọ mọ́ yóò ní àtẹ̀sí ló ti bá àgùntàn ó ti jẹ́ pé gbàtílé yá ń bọ̀ lọ́wálé so máa di àgbo ẹ mọ́lẹ̀ má túlẹ̀ o bọ́ọ̀bá lágbára ẹ̀ ti pẹran léra kì í sọ̀rọ̀ yẹn kódà o tún lè rẹ́rẹ́ jẹ ju ẹ tó pẹran gan lọ ẹ wà ní ọlọ́ tó o bá ti lágbára kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tíyẹn náà bá rí pé ah, mo lè jù sọ́tún jù sósì kó yọ náà kéèyàn gbìyànjú ẹ kọ́lọ́ mọ́ṣẹ́ bọ̀ wá láṣìírí anabi sallallahu alayhi wa sallam anabi fún wa lọ́kàn balẹ̀ ẹni tó bá fẹ́ paléyà tí ò bá arágbára pa anabi ní kó fọkàn balẹ̀ òun ti bá a pa torí pé lọ́dún kan tánàbí fẹ́ pa aléyà méjìlá anabi fẹ́ pa lọ́dún náà anabi ní eléyìí tí mo kọ́kọ́ pa yìí mo pa fún èmi àtàwọn ará ilé mi ìkejì yìí mo pa fún gbogbo ẹni tí ò ní máa rówó pẹran nú àlìhùmọ̀ mi tá yóò fi parẹ́ anabi ni mo pa fún wọn ó ti parí ọ̀wá arówó ẹran ọdún pa aláàjì sẹ́ẹ̀ ń múra yídì yídì wo kí yídì wo ló ń fẹ́ lọ ọ̀bẹ sílẹ̀ aláàjì ẹ̀ ń múra ẹja lọ yídì àní yídì wo gbogbo àwọn ọmọ náà ṣe mọ́nà kanu lẹ́yìn inú wọn ò dùn àdẹ̀bẹ́ lọ́hùn káwọn lọ kí la fẹ́ lọ sí yídì fún ṣé o rí pé nǹkan ń ṣe ọ́ <laughs> nǹkan ń ṣe ọ́ kí ni ọ̀bẹ sílẹ̀ ẹ̀hẹ́n ń gbà yẹn kọ́ ìmáàmù gan ló mọ̀ pẹ́ran kọ̀tán dáadáa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní yídì lórí jẹ́pọ̀ àwọn tó máa ń sọ pé ẹ tí màmú ọ̀bá tí ì pẹran ẹ̀yin òkú ẹ̀ gbúdọ̀ pẹran yín nǹkan rárá tí màmú ọ̀bá tí ì kírun tán ẹ̀ gbúdọ̀ pẹran ṣùgbọ́n tẹ bá ní tí màmú ọ̀bá tí ì tí màmú ọ̀bá lẹ́ran kọ́ ajẹ́ pé gbogbo ìlú òní pẹran ni tí màmú bá ti kírun tán o lè kọ́ ọ̀lú lé pé ẹ pẹran o ìrun ni ẹ̀ gbúdọ̀ pẹran tí màmú ọ̀bá tí ì kírun ṣùgbọ́n tí mọ̀mù bá ti kírun náà kọ́ra kan máa ṣe ojúbà lọ́wọ́ kan máa pẹran yẹn ṣùgbọ́n àwọn tá à ń sọ pé tí mọ̀mù ò bá ti pẹran tiẹ̀ ẹ gbọ́dọ̀ pa ti yín ìbéèrè wa ni pé tí mọ̀mù àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ látara àdé ilé ẹni tí ò bá pẹran kó mọ̀ bara jẹ́ o bọ́ọ̀ bá pa lọ́dún yìí ọ̀ pa lẹ́yìn ní kọ́lọ́mọ̀ bá tí ọlá rẹ̀ ga máṣẹ́ bò wá láṣìírí ẹ̀yà rúṣà ọlọ́run ìgbàláyé ń a lè pa àwọn tá a lè fi pa iléyà ọ bẹ̀rẹ̀ láti orí àgbò ọ̀rọ̀ àwọn afẹ́hàn pọ̀ lórí èwo ló lọ́lá jù àlọ́bẹ̀ yẹn nítorí ọjọ́ ti lọ a lè pa àgbò a lè pa màálù ó wọléyà ràkúnmí ó náà wọléyà ewúrẹ́ ó wọléyà bùnsúrú tí yorùbá máa ń pè ní mìsóró àtúmọ̀ ń pè ní harahara àtúmọ̀ ń pè ní làgó àmọ́ pè ń bẹ̀ àgbò gbogbo àwọn yẹn gbogbo wọn náà wọlé ya ṣùgbọ́n ìgalà kò wọlé ya o o lè sọ pé ọ̀dẹ ni ọ kí ni jẹ́ bẹ́ẹ̀ tó wọ́n gbé ìgalà wá nìsí ìgalà rẹ̀ ò wọlé o erin kò wọlé ya o pé dẹ̀ pé àìjẹ erin náà tẹ́lẹ̀ mùsùlùmí èyí jẹ erin o bóyá wàá jẹ́ pé dáhùn jẹ ni kò wọlé ya ọlọ́run ò fàlùbáríkà àti iléyà yẹn ṣoògùn wọn lára ẹran iléyà nínú àwọn kútúbà tá a tún máa ṣe á sọ àwọn wòlá àlepa àwọn wòlá àlepa àgùntàn ó wọlé ya o abo ẹran àwọn ẹran tá a kà kalẹ̀ abo wọn ó wọlé ya ẹran tí wọ́n tẹ̀ lọ́dàá ó wọlé ya o gbogbo àwọn tí wọ́n lẹ́ran tá a tẹ̀ lọ́dàá ó wọlé ya o kò sẹ́ẹ̀rí kankan tó sọ bẹ́ẹ̀ o ànábì pa ẹran tá tẹ̀lé ọ̀dà gan pa òfìsẹ́lẹ́yà sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàlàyé ẹ̀ nínú àwọn kútúbà torí pọ́jọ́ ti lọ ẹ̀yìn arúsàn ọlọ́run ẹni tí ó bá wá pa àgbò tí ó bá pa màálù èèyàn méje wọ́n lè sowó pọ̀ kan pa màálù kan èèyàn méje wọ́n lè sowó pọ̀ kí wọ́n pa ràkúnmí kan ṣùgbọ́n èèyàn méje ìṣèwọ́pọ̀ kí wọ́n papò ẹnìkan ni ó pa àgbò tó ti yé wọ́n wá lè mọ́tò méje náà èèyàn méjì lè pa ó lè pa màálù ẹnìkan ṣoṣo gan lè pa màálù ó wọlé yá ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ pọ̀ lórí màálù àbẹ́ràkùnmí kò gbọdọ̀ ju méje lọ ó lè mọ́tò méje ṣùgbọ́n kò gbọdọ̀ ju méje lọ gbogbo àwọn àlàyé eléyìí a ó máa ṣe àwọn kótóbà wa níwájú pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí ìwà táwọn ènìyàn máa ń hù tó bá ti dìgbà léyà eléyìí ò wọ́pọ̀ ń bíbà ó wọ́pọ̀ dáadáa nìbàdàn àtàwọn ìlú mi àwọn míì tó yẹ kí géètì lẹ́lọ́míì ti ń ta páàtì láti ìsìn lọ yóò mọ òun àti ẹran ní ọjọ́ lọ ṣọ́ọ̀bù yóò mú lẹ́yìn kò ní gbọ́kọ̀ lọ́wọ́ ó rìn dé ṣọ́ọ̀bù yóò mẹ́ran àgbò lọ́wọ́ tí bá ti wá ń kọjá ní títà gbogbo yóò wà pé ah àgbòló tóbi màálù yìí náà tètè sí ju bẹ́ẹ̀ lọ kìnnìkan kéèyàn sákásá lè máa ká lè máa yìn tọ́ba ti wá mú dé ṣọ́ọ̀pù tán wọ́n wàá ṣe competition eléyìí ó máa gbò tiẹ̀ wá eléyìí ó máa gbò tiẹ̀ wá wọ́n wà ní ká máa kanra wọn lọ́dún kan olówó kan nìbàdàn ó ti kú sí nǹkan lọ́nà bá foríjì ó gbé kọ́ọ̀pù kalẹ̀ àgbò tó bá gba kọ́ọ̀pù yẹn tó lágbára jù ìwọ náà kí wọ́n máa ní kíwà àtẹni tó mọ̀ pé agbára rẹ̀ ọ̀ka tó ń tari yín síra pé yá ah, ẹ máa jà tẹ́pá gbòun lè sọ̀rọ̀ ni yóò gbé yín ṣépè eléyìí ọ̀pá ọ̀hún agbomi wọn kàn tí ó sì kú gbogbo oríṣiríṣi àwọn àṣeṣí yìí àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ti ń kúrò ńlẹ̀ kọ̀sà ayédè kúrò ńlẹ̀ o àwọn afáàsù náà ni wọ́n ń sọ o pé kò dáa kò dáa kò dáa torípa anabi sallallahu alayhi wa sallam anabi ní kí làánà ọlọ́run kó máa bá gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fi ara ní àwọn ẹranko so ẹ jẹ́ ká jìnnà sí eléyìí ẹran iléyà ẹran ajọsani ẹran ìbáàdà ni ṣe ẹran aliawo ẹlòmíì tẹ bá délé wọn ó tó wọn hàǹgì fọ́tò pé ẹran ọdún nị ní nineteen seventy one ìwọ ni o mú rẹ lọwọ ń gba rẹ so wọn wà á tó títí títí títí títí <laughs> gbogbo eléyìí ò ní túmọ̀ o ò ọlọ́run lọ fún kì í ṣe bí káyé lè mọ̀ pé òpẹ̀ràn abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala jẹ́ kí ọdún náà bá aláyé ká sì fi ìdùnnú ṣe ibadallah ẹ̀yin ẹrúsàn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹjẹ́ àwọn ará ti ọlọ́run gbogbo ayé mọ̀ ará ti wa washkuruhu wala ni'amihi yazidukum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí oore tó ṣe fún wa ṣàlékún ẹ̀ wàlá dhikrullah akbar ẹ̀nà ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run mọ̀ tí ń ṣe níṣẹ́ kúmu ila salatikum yarhamukum.